bó ṣe lọ lórí pápá Orísun pẹ̀lú pàdé ọ̀rẹ́ yìí dáadáa eight od ọlámilẹ́kan tàràmọ́lá àti olùkọ́ mi èèyàn mi ọlálẹ́kan ọmọ ìyáwálé the most prestigious alright now ẹ jẹ́ mọ chanjọ́ o bóyá ní bóyá ṣẹlẹ̀ gangan o ibo mo wà ẹ ò kíkà tó lọ sókè lọ́hùn mo ń sọ̀rọ̀ bọ̀dá ẹ̀gbọ́n àǹtí ẹ̀gbọ́n grandpa ìyẹn bọ̀dá Sunday Dare ìyẹn tó jẹ́ mínísítà fún eré ìdárayá lórílẹ̀ Nàìjíríà bọ̀dá ti sọ̀rọ̀ o nígbà tó ti rí mi báyìí mò ń sún sí inú inú púùlù bọ̀dá padà rí mi mo sún èmi ni bọ̀dá díà èso di bọ́tà bọ́tà iye sì máa ń wẹ̀ dáadáa kò sáré bọ́tà wọ́n bí àwọn fẹ́ ránṣẹ́ o mo sì rí wọn bọ́dá ní ó yára lè sọ fún ọmọ ilẹ̀ nàìjíríà o torí owó owó owó tùlùtùlù ìyẹn tí bọ̀dá ìyẹn grandpa wa gangan o tó fọwọ́ sí báyìí ìyẹn ààrẹ muhammadu buhari bọ̀dá wọ́n fọwọ́ sí o ìyẹn seventy five billion naira igbe ẹ lọ lè fi ṣe ìyẹn agbátẹrù ìyẹn pàápàá fáwọn ọ̀dọ́ àti ìdàgbàsókè wọn bọ̀dá sunday dáre ti sọ̀rọ̀ o wọ́n ní wo owó yìí á ṣe kí ni á fi yẹ eré ìdárayá wò dáadáa á fi ran eré ìdárayá lọ́wọ́ lẹ́gbẹ́ eré ìdárayá yóò ṣe kí ni yóò gbọ̀ngbọ̀rọ̀ yóò lọ sókè dáadáa ó yá gbogbo yìí o gbogbo ẹ̀yin tẹ́ lọ́mọ èyí jagan fún ni èyí tó jẹ̀sẹ́ ni èyí tó yẹ gbọ́ máa ń gbá bọ́ọ̀lù ni ẹ lè máa ẹ máa wò wọ́n lẹ̀ dáadáa o ẹ má bá wọn wí o ẹ jọ mọ̀ ṣe dáadáa nítorí owó tùlùtùlù seventy five billion naira ó wà ńlẹ̀ o láti kí ni láti mú eré ìdárayá gòkè lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ bó ṣe jẹ́ pé mi ò kí ń fẹ́ràn mi ò fẹ́ràn orí káàbọ̀ káàbọ̀ káàbọ̀ káàbọ̀ torí pé mi ò kí ń fẹ́ràn láti máa lọ sí glass house kò lè sí nǹkan méjì tó máa ń gbá bọ́ọ̀lù ni o kó bá di pé màá lọ fi bọ́ọ̀lù ṣe kíni o màá lọ fi fọ́ glass o ṣùgbọ́n glass house ni mo sáré ṣe dédé o bọ́lá sọ́lé náà ló pè mí wọ́n ní tí bá ṣe ti pè ọ́ kí ń dáhùn wọ́n ti bá pé ètò ìdìbò sẹ́yìn nígbàdà kò sí nǹkan méjì o bàtẹ́ ti bẹ̀rẹ̀ sí máa pín seven billion yẹn ni wọ́n ní kékeré àwọn máa já mi so ẹ̀rọ orí pfn yẹn o àwọn ti gbéradì o báwọn ti gbéradì àwọn ti ṣe kíni o ètò ti wàálẹ̀ wípé kí n sọ fáyé èèyàn mi o wípé national stadium wa gbogbo stadium tó wà ní nàìjíríà ni ó ti ṣe kíni o ló ti wà àkàndọ̀bò ló ti ṣe kí ni o ló ti wà òkè pé láìpẹ́ epfl yóò gbéra sàn. ọ̀rẹ́ o ṣé wọ́n já ọ sí yẹn ni ọ̀rẹ́ jẹ́ sáré já ẹsẹ̀ ṣe kí ni mo fò gẹ̀rẹ̀ mo lọ sókè òkun o èmi já síbẹ̀ kíákíá ní paransa bá o ah, lọ́wọ́ kan òkun ta lọ yìí ẹ ó dá o ẹ mọ̀ ẹ gbọ́dọ̀ ah, wọ́n fọ̀ mí láṣọ kí n padà ó dá mo padà ẹ jẹ́ sáré já ẹsẹ̀ ṣé àwọn bóyá ṣẹlẹ̀ gángan láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ Argentina pọ̀ mọ́ Yáwálé mú dáadáa o ìyẹn níbo Olympic nineteen nineteen wọ́ọ̀ ẹ wẹ́ ninety six o ṣe ẹ̀ẹ́dẹ́ gbọ́ sẹ́lẹ̀ o ẹ̀ẹ́dẹ́ gbọ́n fi yóò bò dá òun ló kọ́ àlọ́ tá a kojú kọ́ Argentina tá a lù wọ́n bí ìta bẹ̀yìn dáadáa tá a sì gbá kíni o tá a gba góòdù wálé ẹ wo ó ń jó yín lọ́wọ́ fẹ́lẹ́fẹ́lẹ́ torí àwọn èèyàn ń pè lọ́tún wọ́n ń pè lóṣè látàrí pé gbogbo ẹ̀bọ́ yẹn sọ̀rọ̀ gbọ́n fi yóò sọ tiẹ̀ bọ̀dá mi yóò sọ tiẹ̀ ìgbẹ́ wo bọ̀dá gọ́ọ̀tẹ̀ tún sọjọ́ bí gangan eh, àwọn ọmọ gọ́ọ̀sì nu. ẹ eh, bó ṣe jẹ́ nìyẹn o mo gbéra pé àmì ò máa labọ́dì mọ́lẹ̀ ẹ mm. eh, mo gbéra mẹ́yìn o mo bára mi ní ilẹ̀ Europe ni o mo tún wá ṣe kí ni o mo ti lọ o ẹ̀yin ti Chelsea ẹ sáré máa jayé o ṣé ìgbàgbé Ivanovic bọ̀bọ̀ yẹn gbá bọ́ọ̀lù ni o lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ Chelsea ní ìgbà kan rí ṣùgbọ́n báyìí o ọlọ́tí ṣe kí ni o ó ti kángára rẹ̀ ó ti káṣọ rẹ̀ ó kó bàtà rẹ̀ ó kó bùtù rẹ̀ mo níbo ló lọ ó ní wo mo ti ṣetán nìyẹn mo ń lọ ibo ló ń lọ ó fẹ́ lọ bá Alex Iwobi ní Everton. Ivanovic ni o ó ti dàgbà ṣùgbọ́n nísìnyí Carlo Ancelotti yìí ó ní pé nígbà tó ń wà ní Chelsea nígbà náà bọ́bá ìwà lára àwọn agbábọ́ọ̀lù ní ọwọ́ ẹ̀yìn tó ń nífẹ̀ẹ́ sí wípé báyìí o òun fẹ́ lo gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ báyìí ní ikọ̀ ti Everton. ó dáa gbogbo òwò kó mọ lọ sí ikọ̀ Everton lè àmọ́ kó sáà má lọ kó arúgbó rẹ̀ bá bọ̀dá ìyẹn Alex Iwobi onígbọ̀dá àwọn ti di arúgbó ìmọ̀ nǹkan tán wá ní Everton kódà ẹ bọ̀dá tó jẹ́ pé òun kan ló di arúgbó jù ní Everton bọ̀dá ti rìtáyà fúnra rẹ̀ ó dáa ẹ jẹ́ ọmọ kúrò ń bẹ̀ ẹ wò ó ọ̀dọ́ ìyẹn àwọn ẹ mọ̀ pé àwọn bá ti sórí eré báyìí ọ̀dọ́ wọn lè mọ ń wà. ó dá o èmi wà lọ́dọ̀ bọ̀dá ìyẹn bọ̀dá tẹ́ẹ̀ta kódà kò pẹ́ bọ̀dá yìí ń pè mí pé ah èso ni jájọ́ mu tí mo ní yìí mu tí ẹ̀kọ́ ni èmi máa ń mu o wọ́n ló dá gbogbo ẹ dáadáa fi yayọ̀ ìyẹn ẹ̀fẹ̀ náà ni o ó ti wá di pé bọ̀dá wọ́n gbé àkọlé báyìí wọ́n dọ́là akọ́nìmọ̀gbà fún ikọ̀ man city wọ́n ní à kí n mọ̀ parọ́ bọ̀dẹ̀ ẹ ṣe o ẹ ṣe o gbogbo ọ̀tẹ́ fi jẹ́ wà lọ́dọ̀ yín à ẹ mọ̀rì mi wú ó ní ohun gangan ọgbọ́n àtinúdá tẹ kọ́ mi ó mọ̀ lo tó fi jẹ́ pé à alátìlẹyìn lẹ́jẹ́ tí mo fi ná ikọ̀ Chelsea dáadáa ó ní ó dá o kódà ó ní èsòdì bá mú lẹ́tà ilé bá mú lọ fún bọ̀dá Pep Guardiola mo sì mú fún wọn ó ní ilé bá mú lọ fún àwọn ìdílé mi nínú ẹbí mi ó ní bá ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó àtàwọn ọmọ mi o igbe alátìlẹyìn mi lọ jẹ ó ní o gbógbẹ gbógbẹ sá bọ̀dá ìyẹn àtẹ́tà ó ṣàṣe kí ni o ó kọ lẹ́tà o sí Guardiola àtàwọn ẹbí rẹ̀ pé ẹ sí o ìgbẹ́ fọwọ́ tì wá lẹ́yìn bí ìgbẹ́ kẹ́ pé fọwọ́ tì lè dàgà. ilé òkè kúrò ni mo sì wà ṣùgbọ́n báyìí o mo gbéra pa o ẹgbẹ́ mo gbéra yẹn mi ò máa lábọ́dì mọ́lẹ̀ mo bára mi ní ilẹ̀ ìta lónìí o ẹni ilẹ̀ Italy Juventus níbẹ̀ ni mo wà tẹ́ẹ̀ bá gbàgbé wọ́n ti gba Serie o èyí ni ó jẹ́ ìgbà kẹsàn-án tí wọ́n máa gba Serie yìí back to back back to back lẹ́ẹ̀mẹ́sàn back to back back to back back to back back to back back to back back to back back to back back to back lẹ́ẹ̀mẹ́sàn. àbẹ̀wò rẹ̀ pé asọ̀dìsọ̀jì nù. asọ̀dìsọ̀jì sẹ́yìn lẹ́ẹ̀mẹ́sàn tí wọ́n gbẹ yìí o ẹ̀mẹ́sàn gẹ́gẹ́gẹ́gẹ́ ni mẹ́sàn o gbọ́ palo di bala bọ́ọ̀ yẹn ẹ̀ tẹ́ ìbágbàgbé olóma wọn jẹ́ sí nọmba ten ọmọ Argentina ni o òun ni wọ́n ti dárúkọ o gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó yanrantí agbábọ́ọ̀lù tó mọ̀ gbá jù lọ ní ilẹ̀ Syria ní ilẹ̀ Italy ní Syria ọdún yìí o ó ṣe kí ni o ó na Cristiano dos Santos Alvaro Ronaldo ó na o olóògbà ẹ̀bùn yìí o bẹ́ẹ̀ náà ni Ciro Immobile eléyìí tó yẹ pé òun gangan ló gbá bọ́ọ̀lù jù sí àwọn ṣùgbọ́n wọ́n ní pé irọ́ ìwọ̀kọ̀ o wípé Paulo Dybala Only the best player ní Serie A season yìí o twenty nineteen twenty twenty góòlù twenty péré ló lè gbà wá. ó dá o bó bá tiẹ̀ jẹ́ gbé góòlù yẹn tó lè gbá wọlé nu àní mi ò tí ì kúrò nù kan Arsenal sẹ́ ibẹ̀ mo wà wọ́n ní ẹ̀wọ́ owó gbùlù tó lú owó ńlá báyìí láàmà fún ọ ìyẹn agbọ́mọyàǹgì ìgbé àlọ́ ò lè kú ònù kan Arsenal wọ́n kankan ẹ̀dọ́ wọ́n kankan ẹ̀ẹ́dẹ̀ láńbẹ̀ kọ́jà wọ́n mú kọ́ gbogbo èèyàn máa sà ó yẹ gbẹ́sẹ̀ sókè ẹsẹ̀ kan ní o ẹsẹ̀ kan ní o kọ́ gbé sókè bàbá ní gáàsì wọ́n lè tàn kọ́sà fi ibi ìka ẹsẹ̀ wọn kọ́ gbé sókè ẹ ẹ mọ gbàdúrà ẹ abu mayangi ọ̀ lé lọ ọ̀ lé lọ ọ̀ lé lọ ọ̀ lé lọ kò gbúdọ̀ lọ kò gbúdọ̀ là ah, wọ́n sà fi ah, eh, ẹ gbogbo ẹ gbogbo ẹ sà sà fi fowó túbọ̀ dáì lójú o three hundred thousand ẹ ò ń gbàdúrà lọ́mọ máa fún lọ́sọ̀ọ̀sẹ̀ ó bukú nu wọn ó eh, tùlùtùlù o wípé òun lọ́mọ gbà o masa kúrò ní ikọ̀ Arsenal bọ̀dá náà wá sọ̀rọ̀ kan àtàbọ̀ o ó ní ṣe William láti Chelsea sọ́ńbọ̀ àwọn ní à ó fẹ́ dé ó ń kọ́ ìrú rẹ̀ náà ni ẹ mọ̀ wípé ọmọ òun yóò kàn walk away ní ó ní kódà ẹ kò lè wọ márúwá nítorí pé bọ̀dá àwọn ó ti márùwá ti sẹ́ kò sì lè lọ kò sì lè yóò gun ọkọ̀ yóò ní ó wọ̀ ó yóò wọ̀ lọ sí Emre bọ́kọ́dọ̀nà bọ̀dá kan tí ò ní ikọ̀ ee Barcelona òun náà ti ń ká gbọ́n rẹ o ó ti ń ká sọ rẹ̀ ó ní ọ̀dọ̀ ìyẹn Emirates ìjẹ́ gbogbo wọn gbogbo sá wọ́n sá ní Mikel Arteta à á nífẹ̀ẹ́ rẹ̀ á mọ̀ bọ̀ tẹ̀sí má gbàgbé pé Arsenal wọ́n ti takọ́sọ́ sí inú kan ti Europa dáadáa. bẹ́ẹ̀ ni o Arsenal ti takọ́sọ́ sínú ti Europa ní sísìn yìí o ìyẹn pé títì tó ń bọ̀ a máa rí Arsenal nínú ikọ̀ ti Europa ẹ jẹ́ kí sáré kúrò ọbẹ̀ kí sáré máa já pé ikọ̀ fífà àwọn tó máa ń ṣe agbátẹrù Ballon d'Or wọ́n ti ní pé ní ọdún yìí o kò sí awọ́ọ̀dù fún best player of the world kò sí awọ́ọ̀dù wúrẹ́ni tí o péyọ́dún yìí o ó ti ṣe kí ni o ó ti wà kándọ̀ ó yẹ ti wà bó ti wà náà nìyẹn ṣùgbọ́n àwọn ènìyàn tó fẹ́ràn fún bọ́ọ̀lù wọ́n ní pé ọdún yìí òjò lónìí o wípé torí kí ni o Lewandowski Robert Lewandowski ti kọ Bayern Munich pé torí pé ọmọ igegegegege olóyè kó gba owó fúlọ̀dù yẹ torí pé wọ́n ní pé ó máa jámọ́ ajákúrò lọ́wọ́ sí Ronaldo ajákúrò lọ́wọ́ bàbá àbẹ́jì Lionel Messi Thiago bàbá ẹlẹ́sẹ̀ rọ́bà kíkíkíkí kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ wọ́n ní pé kò ní gbà lọ́dún yìí o pé ṣùgbọ́n ẹ̀ torí ẹ̀ wọ́n sọ pé kò sí àwọ̀dù yìí wọ́n wá ní pé nǹkan tí wọ́n ṣe pé kò dáa o wọ́n nígbà tí wọ́n sọ pé kò sí world footballer of the year kò sí award wọ́n ti wá jáde o tó ti gbọ́ wọ́n ní pé kí sẹ́yìn máa já yìí sí o pípé Zidane Zidane òun ni world best coach. Ah, ah. bó o lọ ṣe fún Zidane tán lè fún sórí nígbà tó fún mọ pé lọ́sẹ̀ tó kọjá bí ọ̀sẹ̀ mi lè kó bíọ́ wípé ó dáa táwọn àti ẹ̀ fún láàrin tí wọ́n bá fún Messi tọ́ọ̀mù náà ta ló rò pé ó tún lè takò wọ. Eh. mo mo fẹ́ létí kó mo sọ pé Lewandowski. Lewandowski yìí eh, o taba wo taba wo ọmọ òun eh, a. Ah, torí ní Champions League ona ice goal scorer. ó ní. ní Bayern Munich ní German Bundesliga ona ice goal scorer ó bẹ̀rẹ̀ sí dáadáa. taba ní ká wò ó àwọn ò lè sọ pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ làwọn kò sọ. torí àtàtà tí wọ́n ti ṣe àwọ́ọ̀dù ilé. àmọ́ tó bá wò ó jọ gàtẹ́ ó jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjì tẹ́lẹ̀ taba ní ká wò ó yẹ kí wọ́n lè ṣe é tó bá rí pé wọ́n fẹ́ kérò pọ̀ níbi tó ti fẹ́ ṣe kọ́ńrà ṣe rẹ ṣùgbọ́n àwọn ló mọ àwọn ló mọ àwọn náà ló mọ. torí covid nineteen lọ ṣùgbọ́n nǹkan táwọn èèyàn wá sọ ni pé hmm. nígbà tí o ti sí award fún best player tí o sí award báwo ni wọ́n ṣe wá mú hmm. best coach àti pé kí ni achievement hmm. Zidane ní ọdún yìí ah, ah, nísinsìnyí tó fi jẹ́ bẹ́ẹ̀ ah. pé ó gba La Liga kò dẹ̀ tí ì kúrò nínú Champions League. nígbà tó kúrò ní La Liga ni Barcelona gbà ó tún dé padà ó dé gbà nǹkan yẹn padà ó ní rẹ́kọ̀dù wọn ṣe dáadáa ní ti Jacobin wọ́n lọ sọ ni pé George Klopp tó kòṣì Liverpool tó gba ẹ Premier League ní àti bíi thirty years tí wọn rí. ẹ wọ́n fún lẹ́lẹ́mí manager of the year wọ́n fún un náà ọ̀hún náà rí nǹkan gbà ẹ eh, ká má fi ọ̀rọ̀ sílẹ̀ sọ̀rọ̀ ètò kan nǹkan wà nílẹ̀ tó yẹ kó gbọ́dọ̀ sọ ṣẹ́yìn náà ló kọjá aṣọ nípa Chelsea hmm. Arsenal ẹ ká ẹ ká sọ kó tó di pé a máa lọ ní abala yìí ṣégi dóbi sẹ́ẹ̀sì dóbi Chelsea kébi <laughs> dóbi. Hmm. jẹ́ dóbi jẹ́ dóbi Lampard kó dóbi Àtẹ̀pà òjò ló lọ ṣe jọ ah. tó rí hmm, dúró dúró dúró mo wà ah, pẹ̀lú ẹ̀ ọmọ yá mi máa fọ máa fọ nígbà tí bí lórúkọ òpó àmì ìfẹ́ kò yẹ kí n sọ fún mi. ìlọ máa lọ bí rẹfúrì bí ẹkọ ọlọ́wọ́ ẹ̀ mú yín jílíńjẹ́ jílíńjẹ́ Martinez wá wọ́n lè ṣe máa bọ́ta tó máa bò síta tá a fọwọ́ mú bọ̀ and and that boy kí lórúkọ bọ́ọ̀ tó parí ẹ̀ náà bọ́ọ̀ yìí tó ń fún fèrè láàrin ẹ̀ eh, now now look tẹ́lẹ̀ tẹ́lẹ̀ web la máa ń eh, bìlí pé ó jẹ́ ó jẹ́ ó jẹ́ eh, look look look gbọ́nà hmm. Frank Lampard yes mo gbé àtẹ́tà ṣé wọn kájọ play tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Frank Lampard ṣé wọn pé èmi àti ẹ ti jọ play of course bí ẹ̀mẹ̀wá irú ẹ̀mẹ̀wá hmm. yẹn má rọ tó ṣì mi ò fẹ́ gbọ́ ìtàn mi ò fẹ́ gbọ́ ìtàn sọ lọ́rọ̀ bọ́ọ̀lù tó ṣẹlẹ̀ mo mọ̀ pé jòrò ló ṣe nísìn èmi hmm. àti ẹ ó di ẹ̀mejì tá a máa play gẹ́gẹ́ bí coach mm-hmm. ó nà mí mọ́lé ní àkọ́kọ́ mo ti nẹ ní final mo ti nẹ ní final báyìí hmm. ìyẹn ni pé ó di ẹ̀mẹ́ta hmm. tèmi àti ẹjọba play fa final àjọ hmm. play fa final méjì gẹ́gẹ́ bí coach ah, gẹ́gẹ́ àjọ play fa final méjì a play fa final méjì ìkọ́wé àti mo play tí wọn náà play as player eh. mo nà ẹ́ mo gba cup nísìn mo tún play fa final mi pẹ̀lú ẹ̀ as coach mo tún nẹ̀ mo tún gba cup. Eh. Ah o lè sọ torí nìsí o ti yí àwọn èèyàn pé. Ah, ah, bọ́ọ̀ bọ́ọ̀ ìtọ́ fún magbọ́ bọ́ọ̀ ìtọ́ fún red card yẹn ṣó deserve ẹ̀. ó deserve ẹ̀ torí pé ó ti kọ́kọ́ gba yẹ́lò kan tẹ́lẹ̀. ẹ bọ ìkàwé ṣe yẹn wọ́n lè fojú fò dá wọ́n lè fojú fò dá. bọ̀dá Frank ẹ máa mo rí ẹ mo rí ẹ nígbà tó lọ olọbẹ olọba mo rí ẹ olọba olọba ẹ kí lórúkọ amúfèrè yẹn lẹ́nu ẹ olọba kí lọba sọ yes. jẹ́ kí n sọ ọtọ́ fún ẹ ìwọ náà inú mi dùn pé o gbá bọ́ọ̀lù yìí o jẹ gba highest goal scorer ní Eh, gẹ́gẹ́ bí. gbogbo orísun play gbogbo gbábọ́ọ̀lù wọlé. nígbà tó wà ní Chelsea as player as captain as ẹni eh, as player not captain don tell you the captain yìí gbà ẹ. Eh, now bọ́ tó ṣe ni pé o break record o gba highest goal scorer gẹ́gẹ́ bí wọ́n ní midfielder tó ní highest goal o hmm. try o try. o ṣe tó ronú rántí tán yẹn mo láì dirú tán yẹn mo máa sọ ìtàn pé o nà mí jù. ẹ ní mi pé o mọ bọ́ọ̀lù gbà sórí tó bá wo bọ́ọ̀lù yẹn dáadáa hmm gbà tí bọ́ọ̀lù yẹn bọ̀ Martinez nítòótọ́ ó jáde sí ẹsẹ̀ ẹsẹ̀ wà níta ṣùgbọ́n tó bá wò ọwọ́ ẹ̀ wà nínú ilé nǹkan tí Taylor sọ nìyẹn bọ́ọ̀lù wà ní ìrọ̀ ìrọ̀ bọ́ọ̀lù rè bọ́ọ̀lù rè ibi tó fẹsẹ̀ sí rèé nítòótọ́ ṣùgbọ́n báyìí lọ́wọ́ yẹn ṣe wà ìdí pé ọwọ́ mi ò rí rárá báyẹn ó dà pé wọ́n ń block ojú mi because bọ́ọ̀lù tó di score ó wà tensed up torí ìgbà yẹn ìyá ti jẹ ẹ lọ àti wà táwọn boys yẹn yóò ti wà tẹsítọ ó mú bọ́ọ̀lù yẹn sí i. báwo ni pépè báwo ni pépè ṣe máa gé ọmọ mi tó máa jẹ́ kọ́mọ yẹn níwọ̀n now i don't i don't i'm a young bọ́ọ̀lù máa kó èèyàn méjì papọ̀ irú irú irú wájú tí mo fi ra pẹ́pẹ́ àwọn máa gbọ́ ìwé náà bò yẹ ká láti yẹ ká òbí yẹ ká but but wo àdúró owó ṣọ́gbé àwọn ọmọ yẹn ò mú kankan. láláì mi fún wọn ní ìwọ ṣé owó wájú owó tí mo ra pẹ́pẹ́ hmm. máa gbọ́ o ah, èèyàn gbọ́dọ̀ fọwọ́ ra òyì kó má yìí kọ lójú ah. mo fàdí owó yẹn ra owó rọ̀gùrọ̀gù tí mi ò tí ì san tán hmm. mo fi ra pẹ́pẹ́ eh, wọ́n náà ti wá wo orúkọ ẹ̀ pẹ́pẹ́ torí pẹ́pẹ́ yẹn kì í ṣe tòmátò àbí ata tàtà ṣe o eh. ata dodo tó ń ta ó ta. ṣé ògògò ló ń jẹ́ ni mi ò mọ̀ náà. ó ń ta bí ata ah, ọ̀fadà oh. ọ̀kadà ọ̀fadà máa ń ta. ṣé àlè túbọ̀ ìgbà. àlè túbọ̀ o tó tún wá rí Abubu Yang hmm. odidi Captain Fantastic nígbà tí mo pàdé Man City ní semi final hmm. bọ́ọ̀ yẹn ni mo lò láti score goal. mo ti ẹ̀ gbàwẹ̀ kan gbà yẹn pé kẹ́ ẹ lù sọ́wọ́ Man City gbọ́n mo mọ̀ pé Arteta àti Guardiola wọ́n jọ sọ̀rọ̀ kan pọ̀ pọ̀ o ní Guardiola lóye fi bọ́ọ̀ yẹn lẹ̀ I don't like this this is sentiment. lórí ètò mo sọ fún ẹ mo ní hmm. Arteta hmm. èmi Arteta mo mọ gbogbo technique tí Pep Guardiola máa ń lò fún ó ní máa lò fún ní semi final. tó bá yìí ti di ìwọ Chelsea mm. ní final mm. customer dáadáa ni. of course ah. customer dáadáa ni customer dáadáa ni. ìkọ́nà ìdùn mi àwọn fans àwọn fans wọ́n pè mí àwọn fans William William wọ́n rẹ́rìn William rẹ́rìn kò lè má rẹ́rìn ṣé torí gbọ́n ń bọ̀ lọ́dọ̀ ẹ̀. no no torí àwọn fans wọ́n pè mí wọ́n ní pé pikel mo ní yes Ateta mo ní yes. nọ́mbà wo ló pè sí. ẹ wọ́n pè mí sórí nọ́mbà mi zero ló ti bẹ̀rẹ̀. ok nígbà tí wọ́n pè mí wọ́n ní ṣé o mọ̀ pé ẹ ẹ wọn pè mí náà wọn kàn wọn kàn wọn kàn sọ̀rọ̀ ni pé èmi mo ẹ̀kú Liverpool tó fi tó fi tó fi gba ife èmi mo ẹ̀kú Man U tó fi dé top three o tún ẹ̀kú Arsenal. kò sí ọgbọ́n tó fẹ́ fi gba FA wọ́n sọ oh, fún mi o wọ́n ní ṣòwò mọ̀ pé FA final kẹta tí wà ní hmm. Chelsea máa wọ̀ rí pé méjì tó kù hmm. two one lágbá two hmm. thousand and four àtúgbà two zero àti gba two zero kan àti wọ́n gba two one. àwọn olóńsọ̀tàn yẹn. àwọn fans pé kí n make sure pé pé kí n make sure pé eléyìí náà mo nà ẹ́ mo ní nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá jẹ́ kí n score onípe tí wàá lè wo. ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ eh, o ti wọ́n ti o ti mọ̀. Pulisic ọmọ yẹn mọ̀ bọ̀ gba ọmọ Amẹ́ríkà yẹn mo jẹ́ kó score ẹyọ kan lẹ́yìn yẹn lẹ́yìn yẹn mo wá wo abùmọ̀ yá mo pé mo ní abba góò méjì ló gbọ́dọ̀ gbà wọlé torí ẹ fè yẹn ká lè lọ sí Europa anyway Arsenal ó ti padà sí Europa bọ́ ọ̀rẹ́ mi Frank mm. Lampard mm. kí máa kí ẹ pé o kú iṣẹ́ ọpọlọ torí pé Frank Lampard àkọ́kọ́ sports season yẹn rí ó lè dá Chelsea padà sí Champions League.